junction eléyìí ga alágàjù o Sanyẹ̀rì gbé jáde o. Mr Ibure o nínú sinimá titun aṣíwájú Sanyẹ̀rì gbé jáde aṣíwájú ọkùn lálọ́ tẹ̀yìn ogun lábọ̀ àwọn òdìjẹ́ ń lè pè sanra aṣíwájú tó ń bẹ bọ̀rọ̀ apẹ́yàn jẹ́ ó fẹ́ mọ níjù òṣùpọ̀ ẹ̀ bọ̀rọ̀. alani. bí ìwọ lọ́hùn aláṣẹmọ agùn tó báyìí láì ṣe part one and two. ah monster mo dáràn. sóyẹ̀rì fa mr ibu sírì nínú sinimá titun ìyàtọ̀. problem tí mo ní pẹ̀lú yín ni pé ìmọ̀mọ́ state tẹ̀ jẹ́. ọmọ agídí ìparun ni mí. lórílẹ̀‐èdè wo. nínú igbó orúnmọlẹ̀ ni. Ah! igbó orúnmọlẹ̀ lẹ ti wá na true we dey talk make i knack una wella mr ibu go crazy for dis film no be small o oh. e follow sanyeri do kitikiti katakata plus including simply saka ọláìyá igwe lateef adedimeji mercy bọ́sẹ̀lẹ̀ roge oṣodioke fẹ́mi adébáyọ̀ ìyábọ̀ oko muiwa ademola kamilu kọ̀ǹpó bọ́sẹ̀ akínọlá Check. star bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ for this one tanda gidigba. no be say na packaging finish you go be like dangote that one don go far oh. I know Rabama. You don't even resemble him. Hey, eh, I know. I get Rabama. Django, they know. Uh -huh. Get playing this thing. My fine man, not like this no problem. yóò no fine. síwájú ẹ máa rẹ́rìn-ín àríntàkìtì tẹ bára tẹ wò ó ta gbogbo wọn yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ fáwọn ṣe bẹ́ẹ̀. aṣíwájú ògbóngẹ yorùbá movie sanyẹri do am like never before adébáyọ̀ tìjání direct am pàmò see as e dey sell sẹlẹlẹ wẹrẹ na epsilon movie production wey dey block three up suite ten army arena market bolade bus stop oshodi lagos dey market am ten ten pictures nigeria limited dey distribute am as. Shiwaju na hundred percent comedy e no get rival go buy your own sharp pale. Èèwọ̀ èèwọ̀. Orí adé orí adé orí oyè orí oyè orí ọlá orí ọlá ilé ọba ilé ọba orí adé orí adé ò gbọ́dọ̀ sùn ta arọ́bàfin lọ́ba pa. kábíyèsí. olórí. ẹkún afẹ́rẹ́. mo jàre ṣáájú dáadáa. àdúpẹ́ lọ́dọ̀ lọ. kábíyèsí hmm? ó mà ní nǹkan kan tó mú mi lójú tí mo fẹ́ ṣèwádìí lẹ́nu yóò máa ní. Hmm? bẹ́ẹ̀ ni. ẹni tó bá ti roni lójú à ń bilẹ̀ léèrè ni máa wí ọba ọmọ nkọrin. ẹ ṣe kábíyèsí àwọn kan ló ń tẹnubọlẹ̀ káàkiri láàfin pé ah, ah, kábíyèsí o wọ́n máa ti fẹ́ olórí kékeré o máa ní ah, kábíyèsí tèmi o adéorí ti tèmi wọn ò gbọ́dọ̀ ṣe irú nǹkan báwọn kí ni wọn làwọn ń wá káàkiri àti pé kí ló fẹ́ fàtán fẹ́ fẹ́ pé ìyàwó ló wá kàn lọ́wọ́ àwọn ń kò jẹ́ jẹ́ òótọ́ kí wá béèrè lẹ́nu yín fún ara mi kó mọ̀ dàbẹ̀ ni pé wọ́n ní wọ́n ní ni mò ń gbọ́ káàkiri. o ṣe o jàre olórí kábíyèsí tìyẹ ò ní bàjẹ́ àṣẹ ọ̀rọ̀ tìyẹ náà dayọ̀ àṣẹ tìyẹ ò ní gbé àṣẹ o ṣe orílẹ̀-èdè mi wàá finú ṣoyún àṣẹ o wàá fẹ̀yìn gbọ́mọkùn àṣẹ orí ìgbé dákẹ́jẹ́ ń bọ̀rọ̀ kò ní wọ́n lọ́dẹ̀ tìyẹ náà àṣẹ àṣẹ kábíyèsí. ẹ <laughs> ẹ orí ẹnu ọdún ẹlẹ́nu apọ́nlá bọ́rọ̀ ayé ṣeré ni ó tún wá jẹ́ nínú pálásì náà náà ti ń tẹnu bọ́lẹ̀ àwọn gbọ́ yìí sọ yìí túlùkọlù fi wọ́n lẹ́jọ́ máa wí jù ó kàn jẹ́ wípé sórí òótọ́ kan wà tó ṣe wípé ìwàkuwà lèèyàn máa ń wá ohun tó bá sọnù hmm. èmi ò fẹ́ ìyàwó mi o. Mm mi ò lọ lórí mi àmọ́ lóòótọ́ ni wípé ṣùgbọ́n wọ́n ní kí ààrẹ mọ ẹni tó lè jọba èèyàn láti ní ọmọbìnrin tó máa jẹ́ adélé ìdálùdẹ níṣèlú ó mọ̀ páṣá ti wá nìyẹn ṣe rí ọlọ́run bá kó ṣàánú wá ní o mm. nígbà tí àgbà tiwa bá rí bí àgbà rèé tágbàrẹ ilé ọgbó kí ló fẹ́ jẹ́ èrè tìrú yẹ kí ló fẹ́ jẹ́ èrè tìyálé ẹ ìyálé ẹ ti ní àrẹ̀mọ àmọ́ bá àládélé bá àrítàgìrì àwọ̀ ò léwu àdèmá ní hmm. ẹ tó jẹ́ pé àdúrà tí mò ń gbà fún wọn nìyẹn ó ti yé nítorí kò wá ní dẹ́yìn rẹ́yìn kó dọjọ́ wájú ní ipò téèyàn bá wà káwọn ọmọ máa gbéyàn ṣe pé pé bàbá àwọn ò gbìyànjú fáwọn o kò ṣe ohun tó yẹ kó ṣe you see àwa wò pé ọ̀gbun wo la lè dá àwọn kan náà kàn wá sọ̀rọ̀ kan èmi ò tiẹ̀ kétí ikún sí pé kéèyàn gbìyànjú kéèyàn wá ọmọbìnrin kan bóyá orí ọmọlé ọmọ wáyé. kórí ọmọ pọ̀ ọmọ wáyé mo ní kí ló ń jẹ́ orí ọmọ ń pọ̀ ọmọ wáyé. Mm mo ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. kò sí. olórí àgbà wà ń bẹ ó ti bá rẹ̀ mọ́ olórí kejì náà á bá rọlé. bẹ́ẹ̀ ni bíjì sọ fún ọ nìyẹn. Mm. nígbà àwọn ò gbọ́ mm. àwọn wá bá mi ó tún tẹ̀ ń kẹta wọn mo wá wò ó pé ṣùgbọ́n ọba àlú lolúwẹ̀ mm. ó bẹ̀rẹ̀ bá lórí ohun gbogbo kọ́ má ní ọba àwọn wá yálà ìgbọràn ọba àwọn ń ketí ikún sí ọ̀rọ̀ mo ṣàrí pé wàhálà wọn fẹ́ pọ̀ èmi náà wá dúró dọ̀rọ̀ àwọn àgbà pé orí ọmọ pọ̀ mọ́ ayọ́dá ẹ ṣáà lọ mú wá kẹ́ lọ jù síbi kan mi ò jọ́ gbé wá fún yín mo ní kàn lọ jù síbi mo ní kàn lọ jù bí ìgbà téèyàn ju ewúrẹ́ àbọ̀mọ adìyẹ síbi kan ṣáà mo ṣáà ní kàn lọ jù ọmọbìnrin kan síbi kan torí tiẹ̀ ni o kó rí ọmọ bá lè pọ̀ ọmọ wáyé fún wọ́ọ́. Ah! Mm. nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni wípé ẹ ti fẹ́ yàwó kan síta. èmi ò fẹ́ ẹ̀ mo kàn jù síbi kan ah! kó bébì kan ni. ó dáná eh. ìyá jẹ mí o èmi mọ̀ bá mi o mm. àṣekà ni yín kábíyèsí ọ̀dàlẹ̀ máa ní yín o ẹ jọ ṣé ẹ ti yẹ̀ wò ẹ ti wọ́n ti sọ fún yín wípé èmi ò lè bí adélé bí mi bá tẹ̀ lè bá rẹ̀ mọ́. ẹ lórí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé kí ló tó rí àrẹ̀ mọ́ yóò padélé tèmi kó gbé wáyé mo dá yín lọ kábíyèsí. Ah! sori ah! sori mi tó dé yẹn ó lé sí o mo gbọ́. ìyáálé ẹ ló burú tí kì í bá ṣe pé ó burú ni ó yẹ kó rí ààrẹ mọ ti pàdé léwálé fún wọn mọ àwọ ìpè ká ya pàyà létí. àgbàyà ni yín kábíyèsí àgbàyà ni yín ká ni yín ọ̀dájú èèyàn dẹ̀ ni yín kábíyèsí àbí ẹ̀yin ò mọ̀ wípé mo kàn nídìílé ráńpẹ́ ni kì í ṣe pé mo ya àgàn kì í ṣe pé mi ò lè bímọ kábíyèsí ah! wọ́n sọ fún mi o. má wàá yẹn sọ torí adé tó bẹ́ẹ̀ yín. ẹ dá fi mi lẹ jàre ọ̀rẹ́dẹ́wọ̀ ni kí n bá wípé tó ti ṣe kàfẹ́ mi ọ̀rẹ́dì tẹ́ ẹ ti kọ́ bá mi ó dáa kí kí ló fà ní pé mo wọnú ilé ọ̀la nígbà tí tèmi fẹ́ gbé báyìí ẹ mi ò yé mi ò pa intanet fi sanwó rẹ fún mi níjọ̀wọ́ sí ìjọ̀wọ́ ní kẹlọ fẹ́ yàwó lé mi kábíyèsí. ìyẹn náà ni mò ń ṣe. ẹ ṣe tèmi ìka níyìn ni ká pé ọmọbìnrin wa lóyún sí ó wá bí obìnrin fún yín kí ni ti tèmi kí lè rẹ mi. kí ìwọ náà lè bí tiẹ̀ mi. Ah! mo dára mo gbé o ah! ibo ni ti bẹ̀rẹ̀ wọ́n sọ fún mi o wọ́n ní mọ́ lọ ní ọlá o ni mo fẹ́ kábíyèsí mo ṣáà takú o mo sì rí nǹkan mú bọ̀ báyìí ẹ wo ẹ jẹ́ kí wàá sọ fún yín kábíyèsí ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà sọ̀sọ̀ inú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n láti wá bẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ọmọbìnrin wọn gbọ́dọ̀ lóyún o àfi tí mo bá lóyún tí mo bá bímọ lẹ́nikẹ́ni kankan tó lè bí ọmọ kankan fún yín láàfin bẹ́ẹ̀ ni mo sọ fún yín. òtọ́ ṣe ń dáṣà yẹn o ẹ wá fẹ́ ọba wa ó ṣe ń dùn fún ọ. bí aláhùn ṣe lọ nìyẹn ó wáá bà mí lẹ́rù gan-an. ṣé kò jù báyẹn lọ. kò jù bẹ́ẹ̀. bọ́kàn kò mẹ́ fọkàn balẹ̀ aburú ní ṣẹlẹ̀ sí ọ. àmín o. àrùn karùn nìkan lẹ̀kùn ẹ̀dẹ̀dẹ̀ rẹ. àmín àtẹ̀yìn náà. má fọkàn sí o torí wọn táàlà ò bá ti dáa èèyàn gbọ́kàn sí pé àlágọ̀ èèyàn gbọ́kàn sí. Hmm. ẹ sì rí ìyùn sọ. bó tiẹ̀ kọ́kọ́ nípò fẹ́ rí mi ní tèmi rò ní pé bóyá ọ̀rọ̀ tèmi àti kábíyèsí ti mà sí tẹ́lẹ̀ bóyá lọ́dún fẹ́ tún sọ fún mi. ọ̀rọ̀ ìwé tún. sọ ma pé olórí ti lóyún ni ọmọ rẹ ti lóyún èmi àti kábíyèsí. ọlásùbùrù. ó ti lóyún ó ti ní oyún fún ah, ah, kábíyèsí. ó ti lóyún èmi àti kábíyèsí. ee olúwa mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ó ti lóyún ah. ó ti lóyún ọpẹ́ ní fọlọ́n. ṣé pé ẹsẹ̀ mi ti múlẹ̀ báyìí ẹsẹ̀ múlẹ̀ kódà ẹsẹ̀ rẹ ti ní taproot ah! ó ti wọ sàlẹ̀ lọ. mo dúpẹ́ mo dúpẹ́. ká lè rọpẹ́ dún dálẹ̀ torí ibi tèmi gan ti lè jẹ ní pé kó o tẹra má dùn àwọ. àdúrà mi ìdúrà kí àdúrà. àdúrà tó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òye sọ mí gbẹ pé màá màláìka ló fi ránṣẹ́ sí níṣẹ́ bọ́ mu fọlọ́hún pa mm-hmm. màláìka ti báyìí lẹ́tà àdúrà rẹ̀ gẹ́gẹ́ báyìí kọ́dà rẹ̀ ti sọ́dọ̀ ọlọ́run. pé. Ah! sọ fún pé obìnrin ni kábíyèsí ń wá ọmọ rẹ obìnrin kó bí o. obìnrin bó bá bóbìnrin náà kò burú ìbọkùnrin ló bí kalẹ̀ á sì bóbìnrin le bẹ́ẹ̀ ni ó sì rí n tó bá ti wọ̀ pèèyàn ní ìwọ lọ́hùn ni ó rí. kọ́ múra sí àdúrà ni ọmọ àfihàn àdúrà ọ̀ ń jẹun lọ olúwa obìnrin mo kọ́ mọ̀ bí òun mọ̀ mi lọ òun rìnsẹ̀ lọ ọmọ obìnrin mo fẹ́ kọ́ ọmọ ẹbí òun sùn ojókòó èèyàn ń bọ́ rojọ́ obìnrin lọ fẹ́ kọ́ ọmọ ẹbí ah. oúnjẹ nǹkan láta obìnrin lọ fẹ́ ẹnu ata tí mo fi ń jẹ kínní obìnrin ni kó bí ó mú mi lọ ẹnu mi ẹnu tí mo fi mú mi obìnrin kó ti yọ gbogbo ọ wà nú ọkọ àdúrà. kódà wọn fẹ́ jẹ ti. ìwọ Ọlọ́run tó o bá ìjọ mi ò bí obìnrin fún kábíyèsí o <laughs> mm. yín ṣe báyìí yín ṣe báyìí yín ṣe báyìí. ẹ̀jẹ̀ ńlá gan ní fìtì. Ah, kò sẹ́jẹ̀ tó fi ṣiṣẹ́ lọ́hùn lè gbà. Ah. ẹlòmí àti màá sẹ̀ jẹ́mi dẹ́ pé èyàn ò pè lè ṣe ti rẹ̀ tó jẹ́jẹ́ dípé wọ́n lóńtọ́ bẹ́ẹ̀ ṣe kínní ń rìn òwò láàrin express. ẹ̀ẹ́n ah, eh, eh, eh, pé kí ṣe bẹ́ẹ̀ ọ̀gbìn ara tó lè jọ ọlọ́run lójú ni. màmá jẹ́jẹ́ kó bì lóko fọlọ́ ọlọ́run èjò bì o. Mm torí ọmọ pé tó ní lágbára nù ẹ ọtún ní <laughs> ọjọ bí inú mi ti á rọrọ nù a pé káàdì atm tó wà lọ́wọ́ mi pín ní ti dórí ẹ. ọ̀tún ọ̀tún ọlọ́run ó gbà fún wa ah, bá wa ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fún wa náà ṣe fún wa. olórí. nǹkan kan ló sọ sí mi lọ́kàn ọmọ kékeré tẹ ẹ̀ṣẹ̀ ń fẹ́ yìí lóòótọ́ kò sẹ́ni tó mọ̀ àdẹ̀dúpẹ́ pé ọlọ́run ti bá wa ṣe nǹkan tí à ń wá ó ti lóyún. àdúpẹ́ o. èmi wá rò pé bóyá ká lọ ṣe scan ká lè wà very sure pé nǹkan tá à ń wà ló wà bẹ́ẹ̀ èmi kàn ń kọ́kọ́ lórí ìbàlẹ̀. scan scan All alright dábà ṣe scan tán tí result jáde tán jẹ́ kó yé wa wípé ọkùnrin tó ń lọ mọ́nú nǹkan what do we do. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run jẹ́ kí n rírú Eh. Ah, ah. kí ló dé eh, eh. ṣáwa lọ́lọ́run tó ń ṣọmọ ni. Eh, lóòótọ́ ni kábíyèsí àmọ́ ẹ̀mí mi ń sọ fún mi pé nǹkan tá à ń fẹ́ ló máa wà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ ká ṣe scan yìí olórí sórí májẹ̀ tí ẹni ó gbọ́ kì í jẹ́ kí inú ẹni ó bàjẹ́ o ìdí nìyẹn tèmi ò ṣe fẹ́ ká dábàá scan nìyẹn ká dúró dásìkò tọ́lọ́run bá sọ láyọ̀ àmọ́rú yìí tó máa bí o. ẹ jẹ́ àṣẹ kábíyèsí ó máa fi fi wá lọ́kàn balẹ̀ ni ẹ jẹ́ àṣẹ. ok tọ́ba ní ká ṣe lọ sí wàhálà àgbìyànjú ẹ. ẹ ṣe kábíyèsí. ọwọ́ yìí làṣẹ wà. Mm. Mm. you in passion Oya, we make your business, baby Oya, energy with me I am know you tell sí bàjẹ́ o àwọn ọmọ ìlú tó wà ní ọ̀dọ̀ yín bẹ̀yìn ìwòkú ń bá wọn ṣèpàdé ọmọ ìlú nílùú òyìnbó tó wà wọ́n dẹ̀ mọ̀ pọ́ ọmọ bá ní ẹ́ wọ́n yìí rìpọ́ọ̀tì ẹ̀ wọ́n yìí fẹjọ́ ẹ̀sùn mi wọ́n ní táwọn bá pè méjì báyìí ìgbà náà ló máa ní OPC ó wà lẹ́nu iṣẹ́ òun ṣe gbá òun ṣe tọ̀hún lórí kí ni ọmọ ìlú ṣe ń pèpàdé kẹ́ mọ́ra yín kíyà má bàa jẹ yín nílùú òkèèrè wọ́n sọ fún mi ìjọ tó wá sí meeting ó wà attend meeting wọn ju ẹ̀ẹ̀mejì péré lọ rí anyway mo láyọ̀ láti sọ fún ẹ wípé èmi àti olórí màmá ẹ̀ à ń bọ̀ wá sí Manchester by next week Friday <laughs> no mò ń bọ̀ wá báwọn ṣe pàdé ọmọ ìlú ni mò ń bọ̀ wá báwọn ṣe pàdé ọmọ and uh, of course um, eléyìí á fún mi ní opportunity ńlá láti bá ẹ sọ gbogbo nta tí ń bá ẹ sọ tẹ́lẹ̀ um, flight wa máa dé ọwọ́ ọ̀sán ló máa dé ọwọ́ ọ̀sán ló máa land ah, of course ah, ṣé o mọ̀ pé wọ́n ló ń bọ̀ wá gbé wa ní airport tẹ́lẹ̀ ni àbí wo làbọ̀rọ̀ tó ń ṣe máa sọ yín ok ó ṣe jẹ́jẹ́ ìyàwó ẹ̀ ńkọ́ ọmọ ẹ̀ náà ńkọ́ ìyàwó ìyàwó òyìnbó ọmọ òyìnbó ọ̀dà tàbá dé àmọ́ àtúntún sọ ó ṣe jẹ́jẹ́ o Adébáyọ̀ ọ̀nà àwa pẹ̀lú ẹ̀ ok ok ok ok mi ò ní gbàgbé màá bẹ́ẹ̀ mú bọ̀ ṣe. Sure alright wọn á gbọ́ olórí náà á gbọ́ ok. orí adé orí adé orí oyè orí oyè orí ọlá orí ọlá ilé ọba orí adé orí orí orí oyè orí ọlá. sórí tó ọmọ wàhálà tí mo ṣe kí àgbò yìí kó tó di ó gbọ́dọ̀ sọ wípé òun o. ṣó ti yé ẹ báyìí kó o mú báyìí kára ẹ bẹ̀ jí pépé kọ́nà kó ṣe àsọkalẹ̀ láyọ̀ ṣó ti yé ẹ báyìí torí mi gbàdúrà wàhálà kankan o. tó lè máa ṣẹnu ló ṣẹnu mẹ́rin tó tó ṣẹnu mẹ́rin tó ṣẹnu mẹ́rin yẹn o. ó yá dìde sára. pẹ̀lẹ́. ìyá ọkọ mi. kí ni mami okoro ni. kòkòrò kòkòrò mu díẹ̀ mu díẹ̀ mu díẹ̀ ẹ ọyà bò mọ ọhún sí báyìí ọjà sí rárá mami mi mú mu díẹ̀ sí o sì máa mú o kí ló jẹ́ kí n tó dé. màámi mo ti jẹ ráìsì. ó sì tún máa mú sí i tó ti yẹ báyìí ó sì máa mú díẹ̀ sí o kọ́kọ́ sinmi ìyẹn. mami mi mú ti wà òkè. irọ́ kò tí ì wà òkè. Ah, ah. èmi ni màá sọ fún ẹ tó bá wà òkè kò tí ì wà òkè. Tracy. Adi, were you looking upset? Um, remember I told you that I'm um, picking my parents from the airport? Ah, oh, I forgot. I'm um, sorry. And they should be landing in the next 10 minutes. What, what do you think happens before you go? Dude, I really can't do that now. Um, can I come back and have a breakfast? Drink some tea before you go. Big boy, I'll see you later. Alright. And I'll see you later. See you later. All right, that's right. dàbí pé òtútù yín ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o. Ah, kábíyèsí èmi ti mọ̀ pé màá ti bẹ̀rẹ̀ torí ẹ̀ mo ṣe mú kádígà mi dání ẹ mọ̀ pé ìlara òtútù èmi ò ní. Ah, kábíyèsí èmi ti rò bí ilé ní ọ̀dà ni mo máa gbé lọ sí. irú ọ̀rọ̀ wo nìyẹn ó dàbí ti báwo ilé ẹ̀ ni kó máa gbé wa lọ àtìgbà tó ti ṣègbéyàwó ààrẹ ìyàwó ẹ̀ rí ààrọ̀ ọmọ tó bí wọn á ní kó máa gbé wa lọ sílé irú ọ̀dọ̀ tiẹ̀ ni kó máa gbé wa lọ. but olórí ní ìṣòro bí wọ́n kí wọ́n gbé yín kìdè drop yín ni tí ó sì jẹ́ pé oníṣẹ́. ẹ máa lọ bí iṣẹ́ àṣàdìẹ mú tó bá lọ bí iṣẹ́ ìwà dé wá bá wa ni tó bá dé wá dé máa gbé wa lọ lé wa. olórí mi mo pẹ́ ń bọ̀ so mi prepare ni oúnjẹ left ní for now ǹjẹ́ ìgbà ti ṣe oúnjẹ fún ní wúdà. prince ìṣà òòsàn oúnjẹ lẹ̀ wa ṣé mi ìyá ìwọ̀n gbàgbé mi òòsàn oúnjẹ ni ah, ah, bí ìyàwó ìbá lè sóúnjẹ fún mi èmi á sóúnjẹ fún ọkọ tèmi àmọ́ mo jẹ́rìí ẹ pé á sóúnjẹ fún wa. ibi tí mo lọ gan-an nìyẹn dákun mi sọ fún ìyọrùn pẹ́ ẹ̀gbọ́n. Ah, níní kábíyèsí ẹ̀ wò mí wọ̀ mí. Uh-huh. anyway adébọ́lá ọ̀rọ̀ ẹyẹ mi máa gbé wa lọ sí odam and of course um, èméjì arrange oúnjẹ tá a máa jẹ á um, padà lọ kí òun àtìyàwó ẹ̀ pẹ́sẹ́pẹ́sẹ́ adé um, kan sọ fún wa ìjọ tó bá fẹ́ kí àwa bá òun àtìyàwó ẹ̀ lálejò. ok kò sí problem àgbà náà ni. ayaba ìwo lẹ ń pè ah! ẹ̀yin bàbá ìka àgbàyà yìí ayaba ìwo lẹ ń pè ah! ẹni agbójú ọkùnrin òmọ̀jẹ ni àgbà o torí ọlọ́run ìwà bàbá yìí aṣọ òsì ẹ̀ ní kankan aṣọ funfun lásán ni yẹn ẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ẹ kọjọ yìí wọ́n lẹ̀ ń pa èmi ẹ fi ajẹ́ ẹ dojú sí mi torí ọlọ́run wọn bàbá yìí torí ọlọ́run. Ah! ebi mo bá mi o ojú máa tì mí o. Ah! Ah! abọ̀gbọ́ bí abá ní ká má tẹ̀ bàbá tẹ̀ ká má kú ló kù jókòó. ta ni kó jókòó kẹ́ ẹ tún parọ́ fún mi kẹ́ ẹ tún tán bẹ́ẹ̀ ṣe tán mi láti ẹjọ́ ìtọ́jú ọlọ́run ẹ eh! eléyìí ò ní bímọ ó bímọ ó tún wá bí ọmọ náà obìnrin ló tún fi ọmọ náà bí lójú ayé mi láì tí ì kú yìí. ọ̀hún ah! pariwo tí a ní tí ẹ̀ jókòó. mi ìjókòó ẹ má parọ́ fún mi mọ́ ẹ̀yin ìka àgbáyà burúkú yìí ọ̀pẹ wo wo aláyé tí ń bẹ́ ń bẹ̀ ni mo fẹ́ ṣe fún ọ yìí hmm. iná mi ó sì dàn kọ́ farabalẹ̀ kó jókòó kọ́ gbọ́. mo gbàgbọ́ yín báyà mo gbọ́ yín ẹ mọ̀ wí. ó rí i níjọ́ tó kọ́kọ́ wáyàn yìí mo kúkú béèrè lọ́wọ́ àwọn rúmọlẹ̀ wọ́n ń jẹ́ kí n mọ̀ pé ọmọ tá à ń sà sí abẹ́rí dèpè nà bí ajá ń ta lánàá bàbá wa kọ̀ tá a bá jáwọ́ ń bẹ̀ àdánwò tí a bá kàn kódà bóyá ọba ti dòkú. ọlọ́run ní jẹ́. àmọ́ bó ṣe wà yìí tí n bá sọ fún ọ pé báyìí lórí ń jọ náà ò ní gbà ọ̀tàn lọ bùnmí lọ ṣe kọ́ má wàá ṣe kọ́ má bà á kàdánwò má dòkú òun ni mo fi ń gbé òfútù fẹ́ tẹ̀lé ọ lọ́wọ́. Ah ayé rẹ ló ṣe kókó sí mi. irọ́ ni. bá a kú àjẹrán tó ti rìn. gbogbo nǹkan tẹ fún mi yẹn o fúùtù fẹ́ tẹ̀ ni. àṣà tí ò ní yọ. kò sí kankan bẹ́ẹ̀ mo dáràn ṣọ́bìnrin kan ló bí ni ta ni wọ́n bí lábẹ́ obìnrin tọ́wọ́ ipa yóò kárí ẹ wo ọ̀nà kí la fẹ́ ṣe báyìí ọ̀nà àbáyọ mi báyìí. ọ̀nà àbáyọ ni pé ká gbà fọlọ́hún ká mọ̀kàn kú ká jáwọ́ ńbẹ́ o ọlọ́hún ó gbé dáadáa tiwa wá bá wa bàbá ti kánjú. iṣẹ́ mọ̀ nǹkan tí èso bàbá wọ́n sì bá kọ wọ́n sì bá bo láàfin kí ni mo fẹ́ bí báyìí kí lèrè mi gbogbo wa láì mi mo mú kọ lọ sílé ọba lásán ni mo lè jáde bẹ́ẹ̀ láì sí ní àǹfààní kankan ń bẹ láì jèrè kankan láì lérè kankan bàbá ìtorí Ọlọ́run ẹ ọmọ yọ wà bẹ́ẹ̀ ẹ ní í ṣe kankan sí. ẹ̀dá tí ò tí ì kó ò tí ì fẹ́ẹ̀lì. ọ̀nà tí ẹ náà dayọ̀. yóò dayọ̀ láago mélòó. wọ́n lè ṣe àwọ̀ bẹ́ẹ̀ o gbogbo ohun wọn bí náà ìwọ náà ló bí gbogbo ohun wọn bí èmi ni mo bí wọn jáde ah, ẹ wọ ẹ̀yìn ti yé mi mo rò pé èèyàn gidi ni mo pẹ́ ní tí wọ́n ṣe pọ́n lé ní. ìnájọba yìí tó. How are you? I'm fine, thank you. Oh, good. Mother, how are you? I'm fine, and you? Let's take that again. I'm good, thank you. Um, unfortunately, your son's not here at the moment. He's at work. Yes, yes, yes. I know he should be at work. Àti the ni o. Ó yẹ ká mọ̀ pé a wà níbi iṣẹ́ ta fi ń bọ̀ nígbà wà nǹkan tó bá wà níbi iṣẹ́, a ti ká wọlé. Mm. olórí sùúrù ló láyé ó ń ṣàlàyé fún wa pé ọmọ wa lọ bí iṣẹ́ ni ìyẹn ò tí ì pọ̀ ẹ mú ọkọ kó sí ilé even if my son is not at home at least you allow us in first ah o fẹ́ kó tutù pa wá síbí ni. yẹ yẹ ṣé ó mẹ́ni. ẹ mo ṣe ẹkọ rí nìyẹn. Oh, ah, ó Come here. Ollie. Come here. Abby. Come sit down. Thank you. sọ fún mi náà mọ̀ Thank you so much. Your Majesty. Yes, sir. What's wrong with your wife? She doesn't look well. Is she ill? Really? Oh, well, um, she hasn't been feeling good since we left the meeting two hours ago. Oh, well, maybe you should take it to the GP. Sorry. Uh, okay, we'll do that. Thanks for the care. Yala, ìyá ẹ̀ sick, kò Ah, ah, kábíyèsí ewu ní ẹjọ́ tẹ̀ ń bá rúbá yìí sí kàkó wọ kíchìn kó gbóúnjẹ wá bí ìyá ọkọ àti bàbá ọkọ òun dé ó ń rojọ́. síbẹ̀síbẹ̀ olórí ṣùgbọ́n gbogbo eléyìí tó wọ́n sọ ni díẹ̀díẹ̀ má ṣe sùúrù. bẹ́ẹ̀ ti yín sùúrù náà ni. ẹ my wife go into the kitchen and bring food for us to eat and stop these stories. I haven't got anything. I didn't think you were coming. And I only cooked one today. Well, maybe some other time. Yeah? Some other time. <laughs> okay if you don't know ba, me i know mu wa tó o bá ti mọ gba èmi mọ mu I'll go into your kitchen now and get food for me and my husband to eat. <laughs> mama you go in. Hey, máa gbà wá ke. ẹ̀. ẹ E mí ẹ fẹ́ lẹ́nu méje ọmọbìnrin lẹ́nu kò sọ oúnjẹ tí àwa máa ń jẹ́ nínú ilé yìí jẹ̀wú bẹ́ẹ̀. But I've been eating for my husband and my child. Tracy, I thought to said you had no food in this house. That, house, that paid is for my husband and my son. For your husband? Yes. Your husband is my son. So, I, didn't know you were coming. Hey! All this is just your husband? Yes, my husband and my son. Okay. No wahala. Thank you. Àbíkẹ́ kiri ló gbódé kánú ó dàbò kí orúkọ tó wọn mọ ló jẹ́ lẹ́yìn ọ̀dì. àmọ́ síbẹ̀síbẹ̀ náà tábà ti ń fi àparí iṣu wọn lejò owó ilé náà ń pa olórí let's go yá lọ ọgbọ́n tẹ̀ wí. kábíyèsí mọ̀ ọgbọ́n mo rí ìbọ̀dà gíga ẹjẹ́ bẹ̀ gbogbo ṣọ̀mà ni. kábíyèsí dáhà. ẹ̀mí náà ti gbọ́ gbogbo ẹ̀ mo ti gbọ́ um, Tracy. Tell your husband to see me at home on family tomorrow. Okay, that's fine. All right. gbàgbé lẹ́dẹ̀ kábíyèsí ọlọ́run o wọ́n lá wípé mi ò lóyún méjì pẹ̀lú kábíyèsí wọ́n á dùn èmi náà nínú ọlọ́run ọba mo máa jẹ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí òun pa èmi èmi ò wá níbi ẹni tí ń pàṣẹ láàfin kábíyèsí ọlọ́run ọba o wọ́n á ṣe nǹkan ọ̀dùnnú tèmi náà fún máa lẹ́nu ní ààfin kábíyèsí fún mi wọ́n á ṣe ohun ayọ̀ fún mi wọ́n á pa mí lẹ́rìn ayọ̀ dùn mí nínú olúwa. olúwa mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́. akọ̀ǹbàbò. ọkùnrin ló fi. ọkùnrin dókítà ṣé èsè pé àwọn tí wọ́n ti mọ́ tóbi méjì mẹ́ta kó ló ti ọmọ gbé fara mọ́. kò o òun nìkan ló wà ní tíátà mi òun nìkan ló dẹ̀ ṣe bímọ ọkùnrin ló dẹ̀ ṣe bí báyìí ẹ̀ẹ́dọ́gùn sóbìnrin. mi ì tí ì lè sọ torí ẹ máa rí mi lọ́fíìsì a máa jọ lọ sọ́fíìsì nsìn tó rọ́rọ̀ wa. ẹ ó yá ó yá ó ti yá. ẹ má pariwo ẹ jẹ ẹ bọ ní ẹ pa ẹ jẹ ẹ. ó ti yá ó ti yá ó ti yá. ọmọ ni ìbájọ ni àbáyọ. olórí ó yẹ kí olórí understand ni na. i mean kọ́lá ṣe ń pẹ́ bọ́ọ̀lù ṣe é yìí i would have prepared láti sọ fún ìyàwó mi wípé you know at least kò. bẹ́ẹ̀ máa sọ ọ́ shut up àbẹ́ ẹ̀rọ tó ń sọ ẹ́ john tó ní ọlọ́run prince ṣé torí pé òun gbé ìlú òyìnbó ń sè yìí àgbàkà yóò fẹ́ sí lórí ẹ̀mọ́ òun ti ẹ̀fẹ́ ní àpọ́nlé fún ọ̀mọ́ rárá ní ìṣẹ̀lẹ̀ òun wà bí ọmọ tẹ́gbẹ́ òbí ti ṣẹ́gbẹ̀ fún. no no no no no olórí don't say that má ṣe sùúrù ogun ọ̀nì wòrò olùkáwá rẹ̀ bí ti wá inú máa béèyàn tó máa ń sọ fún ní gbogbo ìgbà wípé kó máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ mind your speech ẹyin ló mọ tó bá ti bọ́ọ̀lù ẹ̀ kò ń ṣètò ṣòdìbọ́. and you i'm highly disappointed in you Ojo mi mí lójú wùwà bí ọmọ tàbí nílé ọlá lóòótọ́ yes of course kì í ṣẹjú ẹni tó jàmàlà tí ò ṣọwọ́ ṣé ẹ jọ̀wọ́ ìyàwó òyìnbó tó gbé sílẹ̀ ni ah mo expect kò ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa gan kì í ṣẹjú ẹ̀ ṣé ìran ti yẹ ni ọmọ ìran kírun tó bá ṣe wípé ìwọ̀n ti ń gbọ́ ọgbà àgbẹ̀ látijọ́ yìí tó ti gbà sí mi lẹ́nu wípé ọmọ Yorùbá ni kò fẹ́ ọmọ káàárọ̀ òjíire òun ló yẹ ẹni àní orílẹ̀-èdè rẹ̀ dẹ́ ta wá lọ fojú rí nílé ẹ̀ ìwọ ló fà á tí wọ́n bá fi ọmọ káàárọ̀ òjíire àwọn ẹbí ọkọ adélé ẹ̀ àmọ́ ìgbé omi lèèyàn kọ́kọ́ fi ń ṣàlejò àmọ́ báwo ni wọ́n ṣe ń ṣe àlejò pàápàá jùlọ orí adé tí yẹn wá sọ di yẹpẹyẹpẹ nígbà tí ò lọ ẹjọ́ ẹ̀kọ́ now listen and listen good mo n promise wípé ó máa dé before last time láti sọ fún ẹ wípé kò lọ wáyàwó tí mo bá tó pè ẹ́ tí mo sọ fún ẹ pé kò wáyàwó sọ fún mi pé ìyá kan bàbá mẹ́fà ló mi ò ní ẹ bàbá yìí sọmọ ní tó bá ń wẹ̀ kó ṣe èrò tètè jí èrò jẹ́ kílẹ̀ mọ́ kéré lásán fẹ́ ṣe nítorí tiẹ̀ ni o rò pé lásán ni màmá ẹ̀ ló ń sákiri ló ń sákiri ní ṣebí wọ́n ń du orí ẹ̀ kán lè tún ayé ẹ̀ ṣe ni ọmọ má pa mí ọmọ má pa mí àti ọmọ má para ẹ̀. gẹ́gẹ́ bíi mo ṣe sọ́nsàlẹ̀ tí mo fi ní kẹ́ ẹ wá sókè ìgbà tí mo tí ó bí ẹyọ kan tán lẹ́ẹ̀kan. ìgbà tí mò ń try láti help ẹ̀kún placenta láti jáde mo rí i pé ó sì kọ kan ń so ẹyọ kan yẹn kò lágbára láti kò ní strength láti lè push fi dá bí ọmọ yẹn so torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ wá sókè ó máa ní ìdí cesarean. fún cecilia operation operation operation. ah mo dáná ó ní ìdí operation láti fi bí ọmọ. tèmi bá mi kíá kíá kíá kíá. Eh, ẹ ṣe ẹ sọ operation náà sí. ah mi ò lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa tọwọ́ bọ̀wé ni torí ẹ̀ mo ṣe ní kí n máa bọ̀ lókè. Eh, ọ̀tún nínú ọkùn tẹ̀ ń gbé ilé ẹ̀gbọ́n ẹ fọwọ́ sí i torí ọlọ́run à. Ah, eh. kábíyèsí lọ́ọ̀yẹ̀ wọn ò sì kíni ilé ẹ̀wọ̀n kún òsì sí ìlú báyìí nínú èmi ti ń wò pé àbí àlàyé mi ò yẹ. ọ̀tún ẹ máa gíw pẹ̀lú ara yín. ẹ má jẹ́ máa gba ọ̀rọ̀ ibi ẹni gbagba ọtí à ń láti fast torí ó ti rẹ ọmọ yẹn ọmọ yẹn sì wà ní labour room báyìí sí so that màá lè gbé lọ tíátà ká lè fi nǹkan tá a fẹ́ ṣe kíákíá. ọ̀tún torí ọlọ́run ẹ̀ ní dààmú ẹ fọwọ́ sí i ah, ah. Eh. kẹ́mi fọwọ́ sí i. ẹ kì í ṣe pé ẹ lè tọwọ́ bọ̀ ẹ lè tọwọ́ bọ̀ wí àwọn náà lè tọwọ́ bọ̀ wí bẹ̀tà ní ìdí permit látọ̀dọ̀ kábíyèsí permission. ọ̀tún. ẹ kà ń pọ̀ tún náà ni ẹ ń pọ̀ tún ni ní dókítà ń sọ yìí ó léwu ah, ah, ẹ ṣe sùúrù ẹ kà ń ṣe pé tí máa tí mò ń sọ nígbà tí meke. ó yé mi ó mi. ẹ jẹ́ ṣe báyìí ẹ jẹ́ ń pe kábíyèsí tí kábíyèsí bá wà lè rí ẹgbẹ́ ní sáré wálé. sáré wálé ẹ ti sùúrù ẹ pariwo international ni bá ń pariwo lè já padà o international mo fẹ́ lè já o. mo ti gbọ́ ó ti ní gìyàrá mọ́ mi. mo ti gbọ́. sorry ọ̀tún ni o àti. ẹ ló lórí kábíyèsí o kábíyèsí o. ṣàlàfíà ni gbogbo ní kọ́. àkóríire náà olórí kékeré ní ọ̀rọ̀ bí ṣùgbọ́n mi ti lébọ̀ eh, aboyún mà mú oṣù kò mọ́jọ́ o ìjọ òun la kúrò léná kò ṣe bí ẹni pé àsìkò ti tó kò tiẹ̀ ṣó sáìn wípé ọmọ máa mú un. wọ́n ti ti wọ́n ti bí kan. ìkejì tó wá jẹ́ tọ̀dọ̀ ti wà gan tẹ́ pé ó yẹ kí wọ́n tún bí. wọ́n wá sọ pé wọn ò ní agbára àti bí dáadáa pé dókítà wọ́n ṣàṣàlàyé pé àwọn ó ṣe operation fún wọn wọ́n máa ṣe operation fún mi ṣé dókítà ló sọ bẹ́ẹ̀ ah god ẹ̀hẹ́n ah wọ́n wọ ẹni tó máa ṣe onídùúró níbi tí gbogbo ẹ̀yin onílé wà ìwọ gbọ̀ngàn tó ń sọ̀rọ̀ kóòtù so o ò lè dúró fún mi. ara mo lè tọ́ bọ̀. ṣùgbọ́n ló máa jẹ́ tá a bá dé ata tó iyọ̀ a máa wá yanjú ẹ̀ ẹ sáyìn fún mi ẹ ṣe nídúró kò sí wàhálà. kí n tọ́ bọ̀ kí ni ìwé pé wọ́n sọ pírẹ́sàn kí n tọ́ bọ̀ wọ́n ní n tọ́ bọ̀ o wọ́n ní n tọ́ bọ̀ ẹ ẹ kábíyèsí o àmọ́ gbọ́dọ̀ sọ fún yín ni èmi gan ti yọ wọ́ta tẹ́tẹ̀ lẹ́kìn tó di pé mo pè yín. wọ́n ní n tọ́ bọ̀ wọ́n ní n tọ́ bọ̀. ok àárẹ̀ ọ̀la yóò ẹ ṣe náà ẹ jẹ́ kí n pe nọ́ọ̀sì. ẹ ṣe dókítà tí yín náà lè bàjẹ́ tí n bá tọ́ bọ̀ ṣé kò ní hàn lára ọmọ pé mi mọ̀ tọ́ bọ̀. Ah, ah. ìwé ṣe um, nọ́ọ̀sì. a máa gbọ́ ìyá àgbọ̀ tọmọ rẹ̀. àmì o. ìyá ayọ̀lá máa gbọ́ ọ. àmì now yo èyí jẹ́ǹtì mi fún mi lórí aago àbí kò sáré lọ́ba ni mo ní kó change tíkẹ́ẹ̀tì mi àtọ́ lórí à ń padà sílùú lọ́la a máa dé nàìjíríà lọ́la ó ti bọ́. i'm sorry sir màá ṣàtúnṣe pé tí mo lack respect sí màá make sure pé mo pay the man back up i'm very sorry sir. kábíyèsí ẹjọ́ nítorí olóhùn ẹ ṣáà máa bímọ sí i tí wàá ṣe pé àìlọ́gùn yìí jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé tó bá dọjọ́ ọ̀la tó bá wá jọba tán ṣé ní sars ni máa gbásípàs wá sọ di lórí tó máa ní bá wọn máa rúlò ó obìnrin tó wà nílùú á lè lè ìkẹ́lá máa fi bá wọn lóye lórí ẹ́ ẹ ṣáà má bínú sí ẹjọ́ nítorí Ọlọ́run. ó ṣe ìdarí ìrọ̀rùn tó kù sí ẹ lọ́wọ́. bébì ń fọ owó tó fẹ́ fún mi nǹkan. kò sí owó kankan lọ́wọ́ mi fún náà wọn ò lè fún ẹ lófo sẹ́. so tó bá di next week a pàdé. ní ìgbọ́ǹkan tó ń sọ. tó bá di next week a ríra màkàwọ́ ẹ̀ fún ẹ. ọ̀gá wá ìwọ ni wèrè báyìí ṣé èsì èrè mọ́ sílẹ̀ jọ wo mi dáadáa wo mi bí mo yẹ jókòó yìí ṣé mo jọ àwọn wèdè tó máa ń bá dán shit wò àwọn tó máa ṣe do free fún ṣé mo jọ wọn nìyí tó bá di next week wà fẹ́ mi lówó o ò mọ nǹkan tó ń sọ lẹ́nu if na play abeg stop am o wa má yẹn ṣe wèrè fún ẹ bí o sọ fún mi bó wà fẹ́ mi lówó next week. ṣé next week ti pẹ́ jù ni. <laughs> ẹ máa gbà mí ọmọ anìkò fún ìlú àtọ́pọ̀ òǹlò àmàrùn ojú òṣòwò lówó ojoojúmọ́ ni wò ń lówó tó bá ti wá bíi ní kò tí ì sílẹ̀ a máa ríra náà. kò sówó lẹ̀ a máa ríra náà. màmá wọ ilẹ̀ tí mo yẹ mímọ́ aláwẹ̀ kó wá bá mi bìyà bí má wọ̀ rí every time kò sówó kò sówó kò sówó. Ah, ọmọọba àdèbà yóò òun <laughs> ló tutù yìí ah, ah. gbogbo lóyìnbó ń kọ àwa náà wà èmi gan wà gbogbo ayé ni mò ń jẹ nàìjíríà bíbí nǹkan tí mo sọ ní tètè máa bọ̀ ń lé máa bọ̀ ayé ń lọ ó ti yẹ ẹ̀nà gbogbo levels yẹn láti ibẹ̀ sí ibẹ̀ gbayì gbayì i go dey expect you ṣe àṣe. ó làwọn ti rẹ̀ ẹ́ àbí ẹni tó bá ń gbọ́ bóyá ń sọ̀rọ̀ sọ́wọ́n bí big boy kan ni ẹ́ òun á fẹ́mi lówó next week òun ṣeré ọ̀gá abẹ́ẹ̀gì fẹ́mi lówó jọ má gbọ́ owó bàtà ẹsẹ̀ ẹ̀ ń sìn mo bẹ̀rẹ̀ sọ tún mọ̀ sí ọ̀gá fẹ́ mi lówó ewo ni wèrè èmi lọ́ọ́ máa lo package wá fún mi lówó next week bóyá rí mi yìí mo jẹun tán fún lówó next week àbí. Ah, o ti ẹ̀ mú eré. fi mi lẹ̀ fi mi lẹ̀ eré wèrè wo o máa láyìn nǹkan tó dáa o ò ní lè sanwó èmi ò fojú ojú mi ò fẹ́ wẹ̀rẹ̀ o. kí ló mi ń sí ọ ah, ah. ṣe sùúrù náà o wà o fọ́ọ̀kàn atm ni máa lọ ṣáwó nù kó ló fún ẹ sìn. èmi gan máa lọ gbé pọ̀ jáde fún ẹni yàrá ń sìn. ó yà já lọ ah, ah, ó wà ń lẹ́ẹ̀ni àfi bí ó yà dé fìlà sóyún mi padà dé sóyún mi padà dé sí mi lóyún. fìlà yóò ní ìgbà lọ́mọ oṣù méjì ìfẹ́ mi lówó ẹ̀bí táwọn sọ pé ó kò sówó lọ́wọ́ yìí. owó wà owó wà já lọ máa lọ fún ẹ lówó nù kó ló. ẹ ó dìde kó mú kọ́tò mú <laughs> ọlọ́run á wò ọlọ́run á dá sí fún wa ayọ̀ la máa ma rí nínú ààfin ìdùnnú òun la máa ma rí nínú ààfin. ẹ ẹ ẹ kò bí báyìí gbèsè ń sàdá. báyìí gbèsè kí kábíyèsí bẹ́ẹ̀ ń kọ́ ọmọ kan ni ẹ mọ̀ pé òyìn gbọ́dọ̀ rinlẹ̀ ìbejì ni tí ètò á ìbejì lásán <laughs> àbílà. <laughs> àbílà ah, ìbejì akọ àtàbó ìyá wa mo dúpẹ́ lọ́wọ́ yín. a kú oríire kábíyèsí inú mi dùn ọlọ́run ṣeun ìyá wa a kú oríire o ọlọ́run àwọ ọlọ́run á sí o ìyá wa ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe ọlọ́run àwọ. jàre ó wàá sọ àfihàn ibi ẹni ń pa àlọ́ ní mo rí ẹ rí ẹyẹ kọ tó lọ yí kàlẹ́ express dáadáa ò sí. ẹ àmójúbà olórí ẹ aráyà o. ẹ ṣé olórí. ojàre airport olórí èmi rò pé alẹ́ ni flight ẹ̀ máa tó land. rárá alẹ́ ló kúrò lọ́hùn-ún sọ àárọ̀ ló máa débi. ó ti kúrò látàlẹ́ àná ẹ ṣe gan. àyà ìyá rẹ̀ akọ́dẹ̀rẹ̀ ní ìgbà. ilé ti dé dà kábíyèsí kábíyèsí. ọkọjọ ẹlẹyà ẹlẹyà ni kò dé. kiri kábíyèsí kábíyèsí ẹ kàmọ. ẹ pẹ̀lẹ́ ní olómi wa omi wà lára lọ́wọ́ kàkọ́ ní. ẹ̀rọ pé ní. o kò bí lọ bá mi kí ìyá lẹ́tọ̀ọ́ ìyá yẹn kìíní ọ̀kìlọ̀ kó mi sí níbẹ̀ ni. àwọn mi parun àbí sọ́kùnrin fẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ ọdún jẹ́gbẹ́ jẹ̀bi mi tó mọ jẹ̀bi mi mọ̀ jalè wọ́n tún jábọ̀ lè dúdẹ̀ ní ìlú rẹ̀ nìkan bẹ́ẹ̀ lọ́dún wájú wájú ọmọ ìwà agbẹ́fà pléènì ayé ṣe lọ máa sáré ẹgbẹ́ express. ọba lọ́la. adébáyọ̀. pẹ̀lẹ́ ṣe dáadáa ló dé ṣe kò sí wàhálà. ọ̀rẹ́ ni. ọ̀rẹ́ mi lè lè yọrọ mi. Ah, pẹ̀lẹ́. ọ̀rẹ́ mọ̀bọ̀ áfíríkà ẹ̀ sí mọ̀bọ̀ mọ̀bọ̀ ilé lọ wa be free. orí ọkọ mi o. You're looking sweet. Ọba Always looking young. Ọ̀tún kí ló dé? Ó lè ṣe sùúrù. Ṣé ìwà àtọ̀rẹ́ ẹjọ́ dé Ah, no mo ti pe òun tẹ́lẹ̀ ibi bẹ̀rẹ̀ lòun gbé sí so mo pe pé kó wá pick me up ní airport. <laughs> tiẹ̀ náà dayọ̀ o. àdúpẹ́ kábíyèsí ẹ̀kú àmójúbà ah. ẹ̀kú gbúrò hmm. ah, ẹ̀ ní báyìí. ìdùnnú ṣubú láyọ̀ ó ṣubú lura wọn. ìwọ ọmọ náà. àbí àwa nìyẹn. àràǹtà ń sọ fún nìyẹn ṣòwárí pé there is need for you láti fẹ́ ìyàwó tilẹ̀ wá ń bí ẹ̀mí náà ò fẹ́ tọ̀ wọn kò láti o rántí má gbàgbé gbogbo ń ta sọ o o ti rántí. olórí tí a rọba olórí tuntun. olórí bàbá ọkọ ẹ lóde yìí Adébáyọ̀ ọmọọba òun ló dé yẹn olórí tó bímọ rèé o tó bí bèjì oróòlù ò gbọ́dọ̀ parun ìwọ òyèlé ò gbọ́dọ̀ wọ mi báwo la ó ṣe ṣe téèyàn mẹ́ta máa dúró ní méjì méjì ó sọ sí ní lẹ́nu búyọ̀ sí ó orí adé orí oyè orí ọlá ilé ọba kí ló ṣẹlẹ̀ mọ́ pààyàn apara. orí oyè orí ọ̀la orí ọ̀la ilé ọba. ibo lẹ ti bọ báyìí lọ báyìí ẹ ń lọ bìkan ṣe ọkẹ òwò ojú ní ìfọ ẹ ń fi ti ọmọ mi gbé láti ní kó ṣe fi owó tó yẹ fi fáìn fáìn. ẹ̀yin madam ẹ̀yin sùn àsìkò yóò ní fẹ́ gbé láti kàwé ní dàda nǹkan táwọn yìí ẹ̀yin gbọ́ ẹ̀ gbọ́ ẹ̀ tún ṣe ohun tó fáìn tó tà wá lọ. èyí tó wà important ní sìn òun ni ìwé yín ẹ má wo taṣọ tó fún ẹ̀yìn tẹ bá kọjú mọ́ wòye dáadáa èèyàn máa wòye ju ìta ìjẹun snack sí òkè ó yá ẹ máa lọ síbi tẹ́ǹtì ẹ má fẹ́ fún mi wòye. Kaka bẹ́ẹ̀ kò tán ti tẹ́gùn sí. Tọ́ba ti pé tọ́ba ti gbára báyìí. Àìpọ́ ìtọ́ta àwọn àlẹ́ mo fẹ́ mú kan o tó ti wà nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mm. bísí bísí. àbáyọ ah, báyọ ah, mm. àwọn girls mi ṣe mm. ẹ pé òun ṣe wọn rí. àwọn girls eh, especially tí ó fẹ́ yẹn that light skin tó wúwo yìí especially don't fear, yẹn that mm. light skin you know you know come <laughs> you say me jọba bínú Oh, ṣe máa ń sọ pé reverend father àbí ìdọ̀kan ìdọ̀kan ló kọ̀ láìpẹ́. babes so bẹ́ẹ̀ sórí wọ̀dá yìí ọjọ́ tí mo lọ sínú yàrá ẹ̀kọ́ mo fẹ́ lọ gbà wọ́n mo kàn ń gbọ́ Bọ̀dọ̀báyọ̀ no Bọ̀dọ̀báyọ̀ please Bọ̀dọ̀báyọ̀ why. òun ni oh, ń gbọ́ àbí kò rí bẹ́ẹ̀ sí ìlú mr mami project tí mo gbé alátẹ̀kù àwọn recordings kan tí mo. níbi ìtòlẹ̀ wá bad gan ló máa ń dárúkọ ẹ bẹ̀ bọ̀dá báyọ̀ no bọ̀dá báyọ̀ no bọ̀dá báyọ̀ please. fúnra ọmọ tó lọ yìí fúnra ọmọ tó lọ yìí máa tẹ̀kẹ̀ personally pẹ̀lú rẹ̀ torí àwọn èèyàn wọ́n ẹ̀ṣọ́ wọ́n secondary school lónìí. wọ́n lè sọ bọ̀dá báyọ̀ no bọ̀dá báyọ̀ no bọ̀dá báyọ̀ no. Bísọ́lá ni ọ̀gbẹ́ni gòjọ́ Bísọ́lá. mo bẹ̀rù ẹ̀ kí wọ́n lè sọ fún mi láti jọ́jú. mọ́ mi ṣe gbogbo ọ̀gbọ̀n yẹn. olùkọ́ yẹn ti burú jù á lè máa lu yẹn. kọ́pà kọ́pà ṣàn. ojú yín ló gún régé yìí ah, báwo ni ṣé dáadáa lẹ wà. ẹ fẹ́ di kọ́pà àbí òun wọ̀nyí náà kẹ́yìn náà wọ aṣọ báyìí ah, ah, ẹ máa wọ̀ ọ́. Mm ìwọ máa wọ̀ ọ́n tiẹ̀ ó ti ṣúọ̀ fún wọn jù nǹkan tó wá ṣẹlẹ̀ nísìn pé Bísí àti Táíwò wọ́n ti jáde adẹ̀tú alẹ́ tán tó dé ṣèbí skul ẹ̀yin lọ báyìí sìn. rárá o wà sáyé fẹ́ débi kàfé rìn. kò sí wàhálà tí ẹ bá ti lọ skul tí ẹ bá ti dé ẹ̀yẹn lọ́lé tẹ bá délé kẹ change tẹ bá change as in ẹ wọṣọ lé ni o mọ́fìtì yín mú mí nù tẹ bá ti dé ẹ̀wọ́ èmi àtọ̀rẹ́ mi wà ó ní nǹkan kan tá a máa kọ yín bẹ́ẹ̀ ni màá ṣe dàbí kọ́pà ọlọ́run ó a máa pọ kọ́pà sí yín lára. Ah, ṣé lóòótọ́ ah, ṣé lóòótọ́ kẹ a pọ education sí yín lára. ẹ ṣeun ẹ ṣeun. Ah, kò ní ìdí yẹn ẹ gbọ́dọ̀ wá o ṣe ti gbọ́ àbí ẹ láì bí mo wà yìí ni ṣé o yìí ni. iná máa wá rí báyìí. pé kí lélẹ̀. nysc. òun nìyẹn bẹ́ẹ̀ máa mọ̀ wé àwa pọ̀ sẹ́yìn lára ṣe gbọ́ ẹ má pẹ́ o ṣe ti gbọ́ ẹ ó yá ṣe ṣọ́. ọ̀rẹ́ bá dẹ́ẹ̀ ni mo pé o tètè lọ búlọ̀kì ọmọ yẹn ni ṣé mo tún ní láti máa kọ lẹ́tà fún ẹ pé mo fẹ́ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. Ah, god èyí kò tí mo máa fi gbádùn ẹ ní ọlọ́run. ó yẹ kó mọ̀ pé mo smart gan. tí mo ṣáà rí i pé ah, mo gbàgbé nǹkan sínú ilé mo ṣáà tètè lọ mo ṣáà pé ó yẹ kó ti bá bẹ́ẹ̀. Ah, eh. ọ̀bọ̀ o smart o smart o smart o smart ọlọ́run but fọ́màtì ló wá lò fún un. fọ́màtì mo lò kẹ́ eh. na that same format. Eh, kíákíá format náà pè é <laughs> kíákíá format. ọlọ́run mo máa gbádùn fàárọ̀ ẹ̀ swear down but you know nínú ti bíbá àwọn ti bí sí àti kíni tó máa wá ìgbà tó máa wá. olójú kòkòrò àbí olójú kòkòrò anyway mo ti sọ fún wọn pé Bísí àti Táíwò wọn ti jáde alẹ́ tó alẹ́ tó tó dé ṣùgbọ́n pé tó bá wà nílé wọn ní lè ṣe ká ṣe level yẹn blockers yẹn ọmọ yẹn ń bọ̀ ọ̀ràn lẹ̀ má la ẹ ok ok ẹ bọ̀ tí o ti yìí tó pupa yẹn ìyẹn mo. alo olójú kòkòrò o ní ojú kòkòrò anyway mo mind kémiṣẹ àti kí n ti tọba ni. o ṣe kí ni. o tẹ gbọ́ nǹkan tí mo sọ yìí mo ní tọba ti dé hmm. mo ní a máa da kọ́pà sí wọn lára. yé a pọ̀ sí wọn lára. àti ẹ̀ tún pọ̀ education síbẹ̀ kọ́pà. yé da kọ́pà síbẹ̀ kọ́pà. a da education síbẹ̀ kọ́pà. ti bọ̀ à ń bọ̀ láti ilé a fẹ́ lọ kọ́ èwo la fẹ́ gbọ́nu tẹ̀yìn méjèèjì báyìí ibo lẹ̀ ń lọ ibo lẹ̀ ti ń bọ̀ a fẹ́ lọ kọ̀wé à ń bọ̀ láti ilé. ìwọ ìmọ̀ fúra sí ẹ bó ṣe ń ṣọwọ́ ó ń ṣe bí pé àyẹ̀ ń já láti sọ̀rọ̀ ṣé fẹ́ẹ́ pò ń parọ́. Ah! babes free these girls ẹ mọ nǹkan ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ kọ̀wé ni. ẹ rí ìwé yẹn ẹ kọ́ dáadáa o ẹ jẹ́ ó wọrí yín o as in kó sínkì sí gbogbo brain yẹn ẹ ti understand babe ibo eh, lẹ́yìn náà lọ eh, Bísí ibo lẹ lọ. à ń jáde ẹ lọ kọ̀wé ṣẹ́gbọ́n. ẹ wá bá wa tá a bá ti dé ṣe ti gbọ́. Ìjọba ìjọba ìjọba kí ni ìgbà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe eh. gbẹ̀kún. verification iná náà ni yóò wọ́n náà lélẹ̀ yóò wọ́n náà lélẹ̀. ṣe ìbílẹ̀ ìṣe ń sọ̀rọ̀ láì ṣe pé first time lélẹ̀ yìí àti pákéjì àpákéjì ẹ̀ ṣe wọ́rọ̀wọ́rọ̀ ẹ̀ wò ó ṣe tutù a máa lọ ná. wẹ́lẹ̀ yìí o ògùn ti lànà ẹ̀ yìí ògùn lànà mo ò bá lé rárá bí mo fi síbà ló wọlé o. ó dùn mọ́ ni o. yẹ bẹ́ẹ̀ pé eléyìí kan bẹ́ẹ̀ pé èèyàn bá ń lé ni ẹ wá ṣàti délé ẹ mú gin ẹ mọ gin pẹ̀lú ewúro àti. kọ́n. no alábùkún yẹn ló sọ alábùkún ẹ tọ́ wọ́n lè tún fi kọ́ sí kọ́ tún concentrate wá ṣeré nínú kẹ dà kẹ mix ẹ papọ̀ kẹ dẹ̀ ṣe kíni kẹ gbé mu kẹ flush ẹ. ẹ tètè ìyá yín dúró dé ilé dàda ni ẹ má lọ́jọ́. kí ló kí ló ṣe yín. àwọn àbúrò ẹ kọ rè àwọn wa àwọn wa kọ́ wa níwèé àwọn ń po kọ́pà sí wa lẹ́. ẹ dúró kọ́pà kò yé mi àwọn wo. wọn fẹ́ pọ kọpà sí mi lára. àwọn kan fún pọ kọpà sí wa lára. wọn náà máa pọ kọpà sí wa lára. bọ torí ẹ mo ṣe ń bí yín lẹ́ẹ̀kan mo ní ibo lẹ ń lọ ibo lẹ ti ń bọ̀ ká nípa yín ṣàlàyé fún mi pọ́dọ̀ wọn lẹ ń bọ̀ má sọ fún yín má sọ fún èèyàn tán jẹ́ fún yín. ebi babes sórí eléyìí ẹ mo ti ń ṣe ọgbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ṣe bálabàla wí ò pure rárá ibẹ̀ ló yẹ ká ti suspect ẹ. àwọn ọ̀rọ̀ sọ pé ká máa sọ fẹ́ ní kọ̀ọ̀kan pé ká máa sọ fẹ́ yẹn wọn. ẹ wo kílẹ̀ ń pọ́n lé ọmọ yìí gan person. Ah, wọ́n eh, ti bẹ́ẹ̀ jì. especially eléyìí tó bá yẹ yàrá yàrá yàrá ló ń jíwe lórí bẹ́ẹ̀ ìbòsùn àyè kì í ṣe mo tún ṣí o. sóyélè. ọlọ́pàá ọlọ́pàá èmi jíjẹ mẹ́ta mi o ẹlẹ́gẹ̀ta tí mo máa ṣe rẹ̀ jíjẹ ah. mẹ́ta. Ah. ìwọ kọ. ọlọ́pàá. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ẹ́mẹ̀wá àbí kò sí problem ó yẹ wá máa lọlé. ògùn ti làánú ẹ o. ẹ máa lọlé. Ọlámídé ọlọ́wọ́dọ̀ sí. ọmọ rẹ tètè ẹ tètè jíìn jíìn ewúro ewúro. akọ̀wọ́n bá yín package wọn ni àwọn ti ṣe àwọn ilé ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ rí pẹ́. kí n ti yín bẹ́ẹ̀. ọkọ tí wọn bá fẹ́ gan wọn ní débi báyìí jáde. ọmọ ìhun ṣe fẹ́ jìn ara o ah. ó jìn ní àfi bí ọ̀nà ọ̀run. bọ bàbá ò lọ ṣe àfẹ́ kọ́ tó yẹ kó ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ ní ìtọ́jú ayé rẹ̀ get out your. seriously babe babe seriously seriously àwọn girls yẹn gan bad ẹ̀yẹn ní ẹ̀mẹ́ ẹ̀mẹ́wà. ìkọ́ni ẹ̀kẹta ẹ̀kẹta rẹ̀ bó ṣòkò ẹ̀kẹta ibi thirty ló fẹ́ pè. ìkọ́ni bí abi seven àbí. Ah, ah. ìwọ kò ibi kò ṣe seven. ó lé mú kí àwọn boys yẹ ká church eh, fọkàn. àwọn náà ń ṣe bẹ́ẹ̀ di ọmọ ẹ̀kọ́ kúrò léyìí o kí ló dé sábẹ́ rẹ̀ pa rẹ̀. Oh, <laughs> kí ló dé má kò láyà jẹ ní sùúrù sọ nǹkan tó ṣí ẹ tó fi ń ké sọ fún. kí ni tá a ṣe lọ́jọ́ yẹn ó ti ti lóyún. sọ̀rọ̀ sókè kò sọ̀rọ̀ dáadáa nǹkan tó ṣe é gangan ni kò ṣàlàyé fún. mo ti lóyún ni. o ti lóyún náà hmm. pé mi ìtẹ̀ àfẹ́ gbádùn mọ́ jọ ìtẹ̀ mi ṣe ni àbí ìtàwọn kan ti ṣe kémi tó débẹ̀ ọdún bísí ọdún kan ọdún kan ni mo ṣe láti àwọn aláṣẹ láti ẹyọ. ọ̀rẹ́ yóò jẹ́ gbogbo pé o sọ báyìí sí ó sọ pé ètè ṣe gangan òun ló doyún. wàhálà kò tí ì rí last bus stop ẹ bó ṣe wà yìí èmi kọ́ mo ní. but seriously guy kí ló ṣe é kò bá máa bí gọ́fúnà kó fún yín bí gọ́fúnà kó fi bí jésù kan mi lè gbá èmi ẹ ò rábúlé táwa ni màá fún yàn lóyún á jẹ́ obìnrin nínú eh, abúlé tàwa eh, yìí. ẹ eh, jọ jọjọ kọ́kọ́ pọ̀ sí mẹ́ẹ̀ náà ṣé ń gbà tó ń bá sùn tó ń da education sí ó wo abúlé tàwa ń báyìí. òun náà fẹ́ kọ́ṣẹ́ ni. ó wo settings. ó fẹ́ kọ́ṣẹ́. ó ti doyún sí you have to be responsible I'm for what sorry, you do. I'm sorry but this is not my own èmi èmi ṣẹlẹ̀ yìí kò bá jẹ́ pé gómìnà kan ló fẹ́ bí kó fẹ́ bí pásọ kó tẹ̀ fẹ́ bí jésù kan mi lè gbà bó ṣe wà yẹn kẹ kó rárẹ rárẹ kẹ kó kó. kí ló dé ṣọ́ra yìí ṣọ́ra yìí ẹ. lẹ́yìn ìgbà pípẹ́ dẹ́kun kojú kojú ẹ kí n gbọ́ràn jàre babes no no no no no no no dey give me that kind look i no dey see am babe i no dey see am wá ṣé mo pé níjọ́ yẹn mo bí mo like ẹ tó mo ń bí ẹ ibo lẹ ń lọ ibo lẹ ti ń bọ̀ tó bá yẹ pé o ti sọ fún mi ń sìn gbogbo èlé tó dé bá ẹ ń sìn kò ní bá ẹ sórí ọmọ tó kò ń dé bá ní ká yẹ rí o. ọ̀nà ni ẹ má sọ fún yàn. ọ̀nà ẹ má sọ fún yàn èrè ẹ má sọ fún yàn òun ló ti jẹ yẹn èmi ò ní parọ́ fún ẹ sórí ẹni tó wọlé lọ ń sìn ní àárọ̀ ọ̀la láàárọ̀ láfẹ̀rẹ̀fẹ̀ ó ti ṣe tán ó máa kúrò lábúlé. babe no dey give me that kind high ma tell am the truth hey hold oh, me ma ayé ìtì ìbàjẹ́ ó yẹ ṣe ń warm up ma ti kíni lálẹ́ kí ló ṣàtìbí sí ni mo ṣẹlẹ̀ ẹ ah, eh? ah. oh, jọ ngbà tó wá bá aṣọ pè mí. ṣé wọ́n làwọn méjèèjì ṣé wọ́n làwọn méjèèjì ṣé o máa gbọ́ àméjì alẹ́ yìí tèmi ò lè san abúlé yìí mọ́ i can't wait to go to my Lagos babe wo èmi ò ń parọ́ èmi ń lọ kí ni. ẹ jẹ́ ká lọ ká lọ bẹ màá mi ẹ wọ́n bá mi bẹ màá mi. ẹ jẹ́ ká lọ ká lọ bẹ màá mi ah. ṣé ńgbà tó wá gba education ṣé ó pè mí ẹ jẹ́ ká lọ ká jọ lọ gba education. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ṣé ó pè mí babe adéwàkàbò. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ do wetin you wan carry belle ni <laughs> or you get you wan carry am go Lagos. oyè mi ti bàjẹ́ o ẹ ṣàánú mi ẹ jọ. abi ọmọ tó tún bẹ jù sí àṣà àwọn ọdẹ ìjọsìn tó tún bẹ jù kọ́wé ìdè wàkà go. ẹ ṣàánú mi ẹ jọ. ah ah yé. Ah, ah, mo ti dárò ọ̀tún mo dárò. Ah mo dáràn Débáyọ̀ ti pa mí. abomination ọ̀tún yé ọ̀tún. ìyàwó mi ọmọ pé tó kan náà lé ayé ìjà sí o. mo ti dáràn. àmọ́ ẹ ṣe bí ọmọkùnrin sọ pé bí ọmọkùnrin dàbí mẹ́rẹ̀ẹ́dógún ní ọmọ àti ọ̀tún ẹ wo lọ tó ọtún tẹ sáà ń pè ẹ ṣe bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ tọrọ kànáà ẹ dákun ọba lọla ọba lọ́la ṣe ń tọ́ sọ bẹ́ẹ̀ lórí ọba ah, lọ́la ọba pé bẹ́ẹ̀ kọ́. ìbáyọ̀ ti parí. abomination nǹkan dé o abẹ́bọ̀ kò sí ní tó lè tí ì rọ ẹ̀yin olórí ẹ dákun ẹ̀yin ẹ fún aláyẹ̀ náà ẹ máa lọ náà. wọlé lọ síbo ṣáàjọ ọmọ kékeré ni kò ń ṣọ̀rọ̀ nílé wa là ń sọ bíbá ẹni ẹ̀dá lẹ́ẹ̀kájọ yanjú ah. ẹ̀ nísìn. ọ̀tún mo tiẹ̀ tún wá bá pàdé lórí Facebook àwa jọ ń bára wa sọ̀rọ̀ mo wá sọ fún yín pé oyún ọjọ́ yẹn mo ti fi bímọ bó tún ṣe búlọ́ọ̀kì mi nìyẹn tí mi rí bá sọ̀rọ̀ mọ́. Ah. ọgbọ́n o búlọ́ọ̀kì o blọ. facebook ló ń ṣe wọ́n rán ah, facebook kọ́ o blọ ni ah, facebook kọ́. Ah. kíni kíni eh, eh, kábíyèsí eh, kábíyèsí mo ti gbàgbé tí mo fẹ́ sọ fún yín. ọ̀tún ẹ mọ̀ tẹ́ sọ ẹ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ padà sóko àárọ̀ iye olóbi ẹ̀sìn sọ báyìí bẹ́ẹ̀ tiẹ̀ tóbi padà kò lè jẹ́lu wa yìí tẹ́ ah, ẹ̀ mọ̀ tó máa ń wà lẹ́yìn ni. ẹ bá tà mọ́túárì ṣèṣì ni o ẹ mọ̀ tẹ́ yìí ni ah, ah. ọmọ ọ̀sán lọmọ yìí tẹ́ ẹ mọ̀ tó máa ń tọ́ yìí ni. parí o ti tán o ti tán ṣùgbọ́n mi. orí adé orí adé orí oyè orí oyè orí ọlá orí ọlá mm, ilé ọba ilé ọba orí adé orí omi omi orí oyè mm-hmm. orí ọlá orí ọlá o ilé ọba ìwọ orí adé ò gbọ́dọ̀ sùn dá arọ́bàfin arọ́bàfin ó lọ́ọ́ bá pa ìwọ orí adé ò gbọ́dọ̀ sùn ta àrọ́bà fín lọ́ba pa ilé sọmí dùn jòyè lọ́hùn òótọ́ lọ́láwò ló ṣe ń dáṣà yẹn o ẹ wá fẹ́ ọba wa bó ṣe ń dùn fún òye òun gbìnrin bí a epo ni. bí a epo ló ṣe ń lọ. ìwọ. ìwọ. ọ̀rọ̀ ìlú ò gbọ́dọ̀ parun. ìṣẹ̀dálẹ̀ ò gbọ́dọ̀ parun. ìwọ. ìwọ. oyè ilé ò gbọ́dọ̀ wọ́ mi. ọ̀bàrà ò gbọ́dọ̀ fodò. ìwọ. ọ̀rọ̀ ìlú ò gbọ́dọ̀ parun. èrè ìlú ò gbọ́dọ̀ parun. ìwọ. ìwọ. ilé ò gbọ́dọ̀ wọ́ mi. báwo la ó ṣe ṣe. mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí títí títí o ifá náà sì dábọ̀ ẹ̀. kọmọdé ilé ọwá wí káwò sí ń sí ń kágbá àgbà ló káwò sí ń sí ń èèyàn tó pàgbà ní wèrè tí ò ní sórí ara rẹ̀ di yẹ̀yẹ́ adíáfàwí ìfẹ́ o ńlọdẹ́lẹ̀ yìí kábíyèsí àwí ni fi àgá àbomi àwọ̀ tó ń wá ń jẹ fẹ́yẹ hmm. ó wí fún mi lóòótọ́ tàbí ò sí níbẹ̀ àmọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tọrọ bá rí báyìí tó já sí wípé obìnrin kan náà tó ṣàbíamọ fọmọ ẹni náà ló tún ṣàbíamọ fún bàbá pàápàá jùlọ orí adé hmm. nílẹ̀ káàárọ̀ òjìrè hmm. àti nílẹ̀ wáyé èyí tí mo ṣe ránṣẹ́ sí ẹ ní pé kí ló máa ṣẹlẹ̀ àti pé kí la tún lè ṣe. bàbá ẹ̀yin náà ti mọ òfin àti ìṣẹ̀ṣe ilẹ̀ yìí ẹnì kí eru kúkú máa wọlé ọba àìsàn bàtẹ́ wọlé òsì ẹ̀fà àìgbọ́pa tábàlà kẹsàn-án níjọ́ aláyé ti dáyé bàbá kò gbọ́dọ̀ súpò ọmọ ọmọ ní súpò bàbá. kábíyèsí ẹni tó bá wá ṣe ń tẹ́nìkan ò ṣe rí nínú ìlú yìí irú ètẹ́yìn ṣe wọ́n ọ̀rọ̀ bàbá ẹ̀ lóye ni o yóò sì fìlú yìí lẹ̀ yóò gbẹ̀yìn odi lọ paríparí ẹ̀ ni pé ìran rẹ̀ ò ní gbúròó àágùntẹ́ yìí mọ́ débi pé wọ́n jọba bó ṣe rí kàwé fún mi ká gbọ́ àwọ̀ ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà ní yọ ọmọ èèyàn wọ́n máa rọ̀ lóye á fìlúlẹ̀ tó ń tẹ bí ẹ̀ ìran wọn ò ní gbúròó ọba mọ́ ó ti gbìyànjú ṣe bẹ́ẹ̀ ti wí fún mi èmi ni mò ń gbọ́. ẹ ti fọ̀fọ̀fọ̀ èmi ni mi ò gbà mo mọ̀ pé ifá rẹ náà ti ṣèkìlọ̀ fún mi nígbà gbogbo wípé kí n má fi gọ̀gọ̀ fa tọwọ́ mi ò tó. wọ́n hmm. rọ̀ lóye ẹnu tó ti ń jata a máa wá padà máa jà sán orí adé tí wọ́n ń wólẹ̀ fún rí àwa di pẹ̀lẹ́ṣẹ̀ àná ló ń kọjá lọ kò sì sí yàgò fẹ́lẹ́ṣẹ̀ àná àbí yàgò wà fún. kábíyèsí ẹ mọ̀ rò bí ènù bàbá rò bí ènù yóò ta sọ́hùn. àwo mi tèmi yé mi ìwo mọ̀ pé níbi tọ́rọ̀ dé yìí orí àwérè ṣé kò wá sàn jújú àwérè. orí adé o. orí oyè orí ọlá ilé ọba ilé ọba o. orí adé orí adé orí oyè orí oyè orí ọlá orí ọlá o ilé ọba èèwọ̀ orí adé ò gbọ́dọ̀ sùn ta arọ́bà fín lọ́ba pa èèwọ̀ orí adé ò gbọ́dọ̀ sùn ta arọ́bà fín lọ́ba pa. ìmọ̀lùkù tún pẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìn èèwọ̀ dàbí ọgbọ́n ló lọ́ọ̀rẹ́ àgbà kí n wà lọ́jà orí ọmọ tuntun wọ́ dàbí ọgbọ́n ló bí òye àgbà kí n wà lọ́jà orí ọmọ tuntun wọ́ orí adé orí adé orí oyè orí ọlá ilé ọba ilé sọmí dùdú oyè lọ́wọ́ òkèèyàn láwò ló ṣe ń dáṣà yẹn o ẹ wá fẹ́ ọba wa bó ṣe. lọ́dọ̀ gbìrìngbìrì bí a epo ni. ìwọ oró ìlú ò gbọ́dọ̀ parun. ìṣẹ̀dí alẹ́ ò gbọ́dọ̀ parun. ìwọ òye ilé ò gbọ́dọ̀ wọ mi. ọ̀rá ò gbọ́dọ̀ fún mi. ìwọ oró ìlú ò gbọ́dọ̀ parun. ìwọ òye ilé ò gbọ́dọ̀ wọ mi. báwo la ó ṣe ṣe téèyàn mẹ́ta máa dúró ní méjì méjì ó sọ sí ní lẹ́nu ọdún yọ sí ó orí adé orí oyè. Oh.